admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ ká máa lọ. admission admission admission. bismillahir rahmanir rahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní Darusalafiya School Ìbàdàn Nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdàíyá ìdàdíyá àti sànàwíyà Monday to Thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní Saturday àti Sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ Saturday àti Sunday ní Quran memorization ìyẹn tààfíì sọkùnrin tóbìnrin tọmọdé tàg àgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bó tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes dẹ́rù sàlàfíà school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off àkànrán road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asalafi abu ibeji ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ ẹ pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye Darusalafiya School Ìbàdàn Nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا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 ọba tí ó ṣe ẹ̀sìn ìsìláàmù ní ẹ̀sìn fún gbogbo ara ayé pátá tó sì ṣe ní ọ̀nà kan ṣoṣo èyí tí òun yọ́nú sí láti pé ká fi mọ ìjọsìn fún òun adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ipe ó kà wá tí a jẹ́ mùsùlùmí ó kà wá kan ẹni tí ó gbàfà lẹni tí ó gbà nǹkan tí olúwa ẹlẹ́dàá wa sọ à ń bẹ nínú àánú rẹ̀ kó jọ kó má jẹ́ kí a padà sí aburú kí ó má jẹ́ kó bá ẹnì kọ̀ọ̀kan wa. àwẹ̀ tí à ń balẹ̀ wẹ́rẹ́wẹ́ yìí náà òru tá a tún wà yìí náà tẹnikagun tó ń gbìyànjú bá sì jẹ sàárì ń sìn àǹbí Allah subhanahu wa ta'ala ó ti fún wa bẹ̀rẹ̀ báyìí dákùjẹ́ ká gbà parí ká wá gba ọ̀pọ̀lọpọ̀ ọdún tó pọ̀ ká gbà nínú sẹ̀mí ayé wa kó sì gbà ní ìjọsìn fún ẹnìkan káwa náà ìkẹ́ àtìgẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa tí a fi ìlànà wa tá a fi ń tẹ̀lé ìlànà ti ànábì lórí àgbọ́yé àwọn sàábí kí Allah subhanahu wa ta'ala kó jọ kó da gbogbo apọ̀ mọ́ ìkẹ́ wọn ní ayé bíbà àti níjọ alkiyama eléyìí náà ni apá kẹta ọ̀rọ̀ tí mò ń bá lọ mi ní padà sẹ́yìn mi ní padà sẹ́yìn torí pé mò ń to ọ̀rọ̀ yẹn bọ̀ ni yẹn ní ọ̀rọ̀ ọmọ kéékèèké ọmọ léńje léńje tí bọ nǹkan lẹ́yìn tí wọ́n ń forí fún nǹkan lẹ́yìn tí wọ́n ń ṣépè fún wọ́n ń sọ ìsọkúsọ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ń ṣépè fún wọ́n ń sọ ìsọkúsọ sí Qur'an wọ́n ń ṣépè fún Qur'an wọ́n ń sọ ìsọkúsọ nípa Kaaba tawaf ilé olúwa tá a ti lọ ń ṣe hajj wọ́n ń ṣépè fún àwọn ọmọ yìí wọ́n wà lórí àwọn social media tí wọ́n ń wí ìkú yìí ń bẹ̀ ìyẹn ni mò ń fèsì fún wọn nípa wípé kákọ́kọ́ máa mú náà lákọ̀ọ́kọ́ nípa pé wọ́n ní Qur'an kì í ṣe ìwé Allah wọn lánàbí ló kọ nǹkan rẹ̀ ìyẹn la ń fèsì fún láti ìjẹta eléyìí náà nípìnlẹ̀ ẹlẹ́kẹta àwa tí wáyé pé a tó ti lọ tàbí kẹ́ àti ẹ̀sẹ̀ ń gbọ́ ètò yìí ni fún ìgbà àkọ́kọ́ àǹfààní wà fún wa ó bà ní kò tí kò tí ì bàjẹ́ nọ́mbà tí mo fẹ́ pè yìí ẹ ṣèfẹ́ sórí fóònù yín kẹ́ wá chaàtì nọ́mbà yẹn lórí whatsapp ẹni kí wọ́n sẹ́ndì àwọn links yẹn sí yín tó bá ti sẹ́ndì ẹ̀ sí yín tẹ́ bá ti wọ àwọn bẹ̀ gbogbo àwọn lẹ́kṣọ̀ yẹn pátápátá àtàwọn míì náà kódà àti èyí tí mò ń ṣe lórí rédíò mi gbogbo ẹ̀ náà lẹ́bàá ń bẹ̀ èyí tí mò ń ṣe lórí kótóbà èyí tí mò ń ṣe ní ọ̀sọ̀ọ̀sẹ̀ èyí tí mo fi ń dáhùn ìbéèrè èyí tí mò ń ṣe tá a bá travel kódà èyí tá a bá travel kò ní tí èsè nàìjíríà gan ẹ bá gbogbo ẹ̀ ń bẹ̀ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala zero eight one one zero six three nine three six six nọ́mbà náà nìyẹn náà ibi tá a bọ́rọ̀ dé lánàá òní wípé àwọn ọmọ léjeléje tí wọ́n jẹ́ ọ̀ṣẹbọ yìí wọ́n fi ẹ̀sùn kan anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ṣe bí èdè lárúbáwá ni alọ́wùlúwa wa fi sọ quran kalẹ̀ wọ́n ní èwo ló wá kàn wá ń bẹ èwo ló kan yorùbá ń bẹ èwo ló kan haúsá ń bẹ èwo ló kan yíbò ń bẹ èwo ló kan àwọn elédè mi ń bẹ ńgbà pé èdè lárúbáwá ni mo ti mú èrí wa rẹ gẹdẹ nípa pé èdè lárúbáwá ni Allah wa ta'ala òun ló fi sọ quran kalẹ̀ ìgbà tó wá rí báyẹn esi àkọ́kọ́ tá a sọ lánàá ni wípé àyà ti wà nínú fún wa tí Allah subhanahu wa ta'ala sọ wípé wa ma arsalna min rasulin illa bilisani ti wà nínú fún wa bẹ́ẹ̀ kí la yìí sọ Allah subhanahu wa ta'ala ni òun ò òjíṣẹ́ kankan rí àfi pẹ̀lú èdè èdè èdè lìsáàni kọ́ọ̀mù yìí náà ni modern language ẹ̀ èdè tí wọ́n ń sọ tí ànábì yẹn gangan gbọ́ òun lòun fi máa ń fi ìwé tó ń bá rán sí wọn òun lòun fi máa ń kọ́ ẹ sì rí pé àwọn ànábì kan ti ṣáájú ànábì wa Muhammad bíi ànábì Musa ni sẹ̀ǹpé tàwọ̀rẹ́tà lọ́lọ́ òfin ran bí ànábì Isa ni ó fi ìwé injil injila ó fi ran àbí bí ànábì Dawud ó fi ìwé Zabur ó fi ran gẹ́gẹ́ bí ànábì Ibrahim ó fi ìwé suhuf ó fi ran so gbogbo àwọn ẹni yìí náà àlọ́ ò fún wọn ní ìwé tí ó jẹ́ gẹ́gẹ́ bí ìwé òfin àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n fi máa ṣẹ̀sìn ìgbà tó dórí ànábì wa Muhammad tó jẹ́ akhirul anbiya tó náà jẹ́ òpin àwọn ànábì Allah subhanahu wa ta'ala ó gbé dìde gẹ́gẹ́ bí ànábì àti òjíṣẹ́ bọ̀tọ̀ ọmọ lárúbáwá ni àyà tí mo á kà tí a lọ sọ pé wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahum aláwo ní àwọn òjíṣẹ́ tó máa ń rán òun ó fi èdè tí wọ́n gbọ́ òun lòun ó fi rán wọn kí ló fà á tó òun fi rán wọn lè yorùbá yìí nà láhùn kó lè bá a láǹfààní àti fi èdè yẹn ṣàlàyé fún wọn nígbà pé ọmọ lárúbáwá ni lárúbáwá náà làlọ́ òfin rán kò ní fi èdè mìíràn nígbà pé èdè tó gbọ́ náà nìyẹn àti rí ẹ̀rí báyìí nísìnyí tọ́yì ìgbà tó ti wá rí báyẹn lákìn kò wá túmọ̀ sí pé ńgbà tí àlọ́ fi wá fi èdè lárúbáwá ran yẹn tóun náà sì jọmọ lárúbáwá ìyẹn ò wá túmọ̀ sí pé lárúbáwá nìkan là rárá o kò túmọ̀ síbẹ̀ kò túmọ̀ ẹ wo àwọn ọmọ yìí o láwọn ọmọ yìí o tán bá mú ẹ̀rí ìwá nínú Koran, ẹ máa wo àbòsí tán ṣe fúnra wọn o fúnra wọn náà wọ́n ń kóòtì àyà tí mo kóòtì yìí o wọ́n á ní ẹ yẹn wá ń pé bí èdè lárúbáwá náà fi sọ ka àyà tí wọ́n á kà wọ́n àlékà alábáwá tí wọ́n mọ̀ kankan o wọ́n á kà ní wọ́n á kà yorùbá rẹ̀ ibẹ̀ náà inú kọ́ra náà ti mú o èé ṣe tẹ́ ìwà rí àyà àwọn àyà tó pọ̀ tí àlọ́ wa sọ nínú Quran pé tòun ti bó ti jẹ́ pé lárúbáwá lòun fi kọ Quran fún ànábì torí pé ọmọdé ọmọ lárúbáwá tòun ti bẹ́ẹ̀ gbogbo ayé pátá lòun rán sí kìí ṣe lárúbáwá nìkan inú Quran lẹ ti ka ilé yìí tẹ́ ẹ̀ ka yìí ipe èdè lárúbáwá náà fi sọ Quran kalẹ̀ tọ̀ ipe kò sí ànábì kan tán rán àyàfi pẹ̀lú èdè rẹ̀ tó bá gbọ́ náà fi máa ń kọ iná fi máa ń fún ní ìwé rẹ̀ inú Quran náà lẹ ti kà inú Quran náà ló wá wà the same Quran tẹ́ ẹ mú jáde yẹn ibẹ̀ náà ló wá wà yìí pé ànábì o òun lọ sí gbogbo ayé ni kìí ṣe lárúbáwá nìkan ẹ wo àbòsí tán ṣe fúnra wọn o èé ṣe tẹ́ ẹ mú eléyìí nínú Quran èé ṣe tẹ́ ẹ mú kejì ṣe é gẹ́gì tí mò ń sọ nísìnyí tẹ́ jẹ́ ń èdè lárúbáwá náà fi kọ Quran náà èmi náà ti kó tiẹ̀ lánàá kò sí èdè mi tán fi kọ Quran tó ju èdè lárúbáwá lọ ẹlẹ́ẹ̀kejì ọmọ lárúbáwá gẹ́gẹ́ ní ànábì àti àwọn aráàlú ẹ̀ ìyẹn ló fà á tí Allah fi fi èdè lárúbáwá tó fi fún tó jẹ́ pé èdè kó lè bàa jẹ́ pé yóò láǹfààní àti gbọ́yé yóò sì ṣàlàyé fáwọn àwọn tí wọ́n rán sí kò mọ́ ṣùgbọ́n kò wá túmọ̀ sí pé nígbà tó ti wá jẹ́ ọmọ lárúbáwá tó ti fìdí kò wá túmọ̀ sí pé èdè e, e, e, ìlú lárúbáwá nìkan náà sí rárá gbogbo ayé kọ́ta náà sí kì í ṣe lárúbáwá nìkan tó dọ́dọ̀ tàwa yìí náà ó dọ́dọ̀ yíbò ó dọ́dọ̀ haúsá ó dọ́dọ̀ yorùbá ó dọ́dọ̀ amẹ́ríkà ó dọ́dọ̀ ẹ̀ tó wà ní kútọ́nu ó dọ́dọ̀ gbogbo ayé kọ́ta ó dọ́dọ̀ àwọn tó wà ní italy ó dọ́dọ̀ àwọn tó gbogbo ayé. ẹ̀yin wá mú ẹ̀yin ọmọ ẹ̀sẹ̀ bọ̀ yìí ẹ̀ wá mú ááyà tí ẹ sọ pé lárúbáwá náà ti kọ ẹ̀ wá mú yẹn ẹ̀ wá sálọ èmi wàá wọ́ yín padà pé èrè lọ. àwọn àyà náà wàá wà nínú Quran tí Allah subhanahu wa ta'ala tó ránṣẹ́ sáà níbi pé kì í ṣe lárúbáwá nìkan ni mo rán ọ sí o mo kàn fi lárúbáwá kọ Quran fún ẹ láti pé kó o lè bá àgbọ́yé tó ń ló wàá ṣàlàyé fún gbogbo ayé. ṣé rí àwọn ọmọ yìí kí n sọ ìpèpè tán ń pèpè fún yín ìpèpè burúkú ni wọ́n ń pèpè rẹ̀ àkọ́kọ́ náà wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ àlọ́ o láwọn tó ń ta koran tó ń ta ko koran rìn tó ń ṣépè fún islam wọ́n ń ṣépè fún alọ́ wọ́n ń ṣépè fún anabi wọ́n ń ṣépè fún kaaba kò sí nǹkan tí wọ́n ń ṣépè fún tán wọ́n ń ṣépè fún àwọn àtàjẹ́ mùsùlùmí wọ́n gbà pé kò sí alọ́ wọ́n ní òòṣà wọ́n ní sìgìdì kí n lo gbólóhùn tán ń lò wọ́n ní sìgìdì òun ni ọlọ́run tá à ń jọ́sìn fún <laughs> ẹ dákun ẹ wọ̀ kan sìgìdì ló sọ koran kalẹ̀ <laughs> wọn àmọ́ tán wí sìgìdì ló sọ koran kalẹ̀ àbẹ́ ẹ̀mọ́ tán ń pè sí gidi ni ní tí ò lè sọ̀rọ̀ tí ò gbọ́rọ̀ tí ò rí kankan ẹ bá wo nǹkan o wọ́n ní sí gidi ni ó ní kura wọ́n ní sí gidi la lọ ń sìn dábàá lọ sí hajj wọ́n ní sí ló rán ànábì ń ẹ dákun ẹ wo nǹkan ẹ dákun tó bálàkà yìí gbogbo àwọn àyà tó wà nù kura yẹn ní ìsèpáwọ́ta sí ló kọ́ fànàbì ìpèpè tán ń pèpè ni mò ń sọ fún yín yẹn nínú ìpèpè táwọn ọmọ yìí ń pèpè kẹ́ẹ̀lì bá àmọ́ ẹ̀yin tẹ́ wọ́n ní kò sí ìdájọ́ lálìkèyàmà wọ́n ní kò sí àlìkèyàmà wàláì kìí ṣe kí wọ́n ń parọ́ ọmọ ẹbí wọn gbogbo fúnra mi lẹ́nu wọn náà ni wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ àlìkèyàmà ipe ilé ayé náà ló pin wa tẹ́nibọ̀dì bá ti kú ó ti kú náà nù kò sí ìdájọ́ kankan àlìjánà kan o iná kan o ìyà sàárè kan o ìgbádùn sàárè wọ́n ní òsì ti ń jẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn wá bí wọ́n léèrè pé àá gbogbo àwọn tó wá ṣe dáadáa tó wọn nígbẹ̀san kankan àwọn tán sa burú ńkọ́ ẹni tó ṣẹbọ pẹ̀lú olúwa rẹ̀ ẹni tó jalè ẹni tó bá yàwó ń yàwó ń sùn ẹni tó bá ọmọ ọlọ́mọ sùn ẹni tó pààyàn tó fi lówó ẹni tó lọ sògùn owó tó mú ẹ̀jẹ̀ yẹn tó fi lówó ẹni tó dáná tó gbárí ẹni tó lọ fọ́ báǹkì ẹni tó já nǹkan ẹnìkan gbà lójú ọ̀nà ẹni tó lọ káyàn mọ́lé tó gba dúkìá rẹ̀ ẹni tó fọ́yàn lójú ẹni lọ́nà àbòsí. wọ́n ní kò sí ìdájọ́ kankan wọ́n ní ilé ayé ni àwọn ènìyàn ó ti jẹ̀yà ẹ̀ṣẹ̀ wọn. àwọn tó ṣe rere ńkọ́ ẹni tó kírun wákàtí márùn lásìkò rẹ̀ ń yọ sàká nínú owó rẹ̀ ń ṣe sàrà nínú owó rẹ̀ ó ń lọ hajj tó wá lówó à ń gbàwé ramadan à ń kírun à ń ṣe dáadáa sóbì à ń ṣe dáadáa sálùgbò ìgbà wo lájẹsẹ wa wọ́n ní rárá wọ́n ní ilé ayé la Ọlọ́run ó ti san wálẹ san <laughs> wàláì wọ́n ní ilé ayé lẹni káko ó ti jẹsẹ ọwọ́ rẹ̀ àwọn yẹn wá bí wọ́n léèrè pé bọtà àwọn kan wá ń kú nínú àwọn tó ṣe aburú tó yẹ kó ń fàbúhìtà lẹ́dí káfà ẹ̀wọ̀n gan ibi tán ìpèpè tán pèpè ni mò ń sọ fún yín yẹn o nínú ìpèpè táwọn ọmọ yìí ń pèpè láwọn ọmọ léńjẹ léńjẹ yìí wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ àdúrà wọ́n ní kò sí nǹkan tí ń àdúrà pé àdúrà kan gbà àwa wa gbà wọn ní kò sí nǹkan tí ń bẹ́ẹ̀ ní ìgbìyànjú <laughs> fún aláì ọwọ́ ọ̀rọ̀ tó yẹ pé kódà kéèyàn mu ọtí kò yẹ kéèyàn máa sọ kò yẹ kó máa sọ ọ̀rọ̀ táwọn ọmọ yẹn sọ yìí níbi tó júlà dé ìfà wọn ní àdúrà ò kì í gbà pé kò sí nǹkan tí ń jẹ́ pé mo ṣàdúrà o àdúrà mi wá gbà o mo dúpẹ́ fọ́lọ́run o àdúrà wọn ní kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ wọn ní ìgbìyànjú ẹni kálukú ní gbà wà láì gan ibi tán ń wọ àwọn èèyàn lọ kẹ́lẹ́ bá wọn pé oko ìparun làwọn ọmọ yìí wà wọ́n ní kò sí pé àdúrà kankan gbà àwọn èèyàn tán wá ń ṣàdúrà tí ń bọ́ sójú ẹ̀ wọ́n ní ìgbìyànjú ẹni kálukú ni àwọn èèyàn tó wọ́n ń gbìyànjú tí ó gbà ńkọ́ tí ó bọ́ sí àbí gbogbo ẹni tí ń gbìyànjú náà ní bọ́ sí ni àìmọye ẹni tó ní kápítà kan náà owó bísínẹ́sì kan náà náà fi bẹ̀rẹ̀ the same amount location kan náà ni wọ́n jọ wà ní company wọ́n jọ wà ìgbìyànjú kan náà wọ́n jọ ń ṣe eléyìí tiẹ̀ tiẹ̀ dẹ̀ rú gọ́gọ́ eléyìí ó dẹ̀ rú gọ́gọ́ àìmọye tẹ bá ní ìgbìyànjú ló ń gbà àwọn tó wá gbìyànjú yẹn tí ò bọ́ sí ńkọ́ bóun tàwọn ṣe jẹ́ fàbóhìtà lẹ́bi káfàrọ̀ jẹ́bẹ́tẹ́ wá gbọ́mọlé wọn lọ́wọ́ ìpèpè tán ń pèpè ni mò ń sọ fún yẹmi ìparọ́ mọ́ wọn ẹbí wọn léèrè o wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ iná wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ àlìjáná wọ́n ní tá a bá ti kú a ti kú náà nù ipe nígbà tá a bá dàgbà tá a bá dògbò a kàn àwọn èèyàn wá bí wọ́n léèrè pé àbọ̀tà àwọn ọmọ kéèké ń kú ẹni tí ó dàgbà ńkọ́ bó kí lẹ fẹ́ sọ wọ́n ní kò sí ẹ̀sìn kankan kò sí islam kò sí ẹ̀sìn kankan gbogbo ẹ̀sìn táwọn èèyàn ń sìn lónìí wọ́n ní ò sí ǹjẹ́ kí làwa máa ń ṣe tá a fi máa jọ́sìn fún olúwa ẹlẹ́dàá wa tá a fi lọ wà lìjánà wọ́n ní rárá wọ́n ní ọlọ́run kan ó kàn ràn wá káka máa rìn káàkiri náà <laughs> káka máa rìn kiri ẹ wọn máa yìí ìpèpè tán ń pèpè nìyẹn o ìpèpè tán ń pèpè tán fi fẹ́ gbógun ti islam nìyẹn ẹ̀ẹ́dẹ̀ lè rógun ẹ̀ mọ́yé mùsùlùmí ti ń gbàwẹ̀ lágbàáyé ẹ̀ẹ́mọye mùsùlùmí ti ń gbàwẹ̀ ní àgbáyé billions trillions làwọn mùsùlùmí ti ń gbàwẹ̀ ní àgbáyé ẹ̀ẹ́mọye mùsùlùmí ti ń kírun ẹ̀ lè rí kankan ṣe fún islam islam báwo ẹ̀sìn tó yẹ pé Allah subhanahu wa ta'ala òun ló fúnra sáyé ká máa fi sìn òun nǹkan tó jẹ́ rọ̀bání nǹkan tó wá látọ̀dọ̀ olúwa kò sí nǹkan kan tẹ́nì kankan lè ṣe tó lè dojú ẹ̀bù ẹ̀yin lẹ́ẹ̀ parẹ́ kò sí ọgbọ́n tẹ́ lè dá torí pé àwọn ìlànà tẹ́ ń rìn yìí ìlànà tí àní tó mutí tó ti yó kò gbọdọ̀ mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ yìí sọ yìí àbòsí táwọn á ṣe rèé o wọn mú àyà wá nù Kùrán bó ti yẹ pé lè kà ń lárúbáwá Yorùbá náà lọ ń kà ẹ wá sọ pé èdè lárúbáwá ni àlọ́ òfin rán ànábì ẹ dẹ̀ mú wá nínú o ẹ̀sìn Islam ilẹ̀ lárúbáwá nìkan ló yẹ ma kò yẹ kó dọ́dọ̀ àwa Yorùbá inú o ó wá wà nù kùrán àáyà rẹ́gẹ́dẹ́ yìí tí n bá lè mú wà lónìí ni bí mo lè mú mẹ́ta wá bí mo lè mú mẹ́rin wá báyìí bá ṣe gbà mí ni àáyà wá wà nù kùrán rẹ́gẹ́dẹ́ tí àlọ́ wa ń là mọ́lẹ̀ fún anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wípé tòun ti bó ṣe jẹ́ lárúbáwá yẹn o gbogbo ayé pátá ni mo rán ọ sí kì ṣe lè lárúbáwá nìkan èyí ṣe tẹ́ ẹ mú àyà ilé yìí tẹ́ ẹ kọ́ ilé yìí tì kẹ́lí bá mọ ìsọnù àwọn ọmọ yìí kẹ́lí bá mọ ẹ já lọ wọnú sọ́ọ̀tù sábàì sọ́ọ̀tù sábàì ẹ lọ wọ àyà twenty eight kùránì náà ni màá fi pẹ̀yìn ọmọ yìí lórí kùránì màá fi pa yín lórí torí pé ìlànà tẹ́ ẹ̀ ń rìn ẹni tó bá gbà fún yín àwọn akẹgbẹ́ yín tẹ́jọ́ ń forí balẹ̀ fún nǹkan mi lẹ́yìn Allah àwọn náà ni ó gbà fún yín mùsùlùmí tó bá mọ ti ń ṣe tó ní ẹ̀kọ́ ẹ̀sìn níwọ̀nba yóò mọ̀ pé bàbá ńlá àánú ní nǹkan ń pèpè sí ẹ wo ní sọ́tù sábà yìí o kùránì báyìí o ẹ lọ wo àyà twenty eight ẹ má wo nǹkan o Allah ni wàmọ́ àrùsàlẹ̀ náà kà illa kaffatan linnas bashiran wa nadhira walakinna akthara an-nas la ya'lamun la ilaha illallah muhammadur rasulullah ẹ wáyà bó ṣe clear alọ́ ni wà má arsalnaka ìwà ànábì èmi àlọ́wò rẹ̀ ń sẹ́ o ìlà kaffatan linnas àyàfi sí gbogbo ẹ̀dá gbogbo ọmọ ìdéyàn kọ́wọ́ta ni mo rẹ̀ sí ẹ wáyà gbogbo ọmọ ìdéyàn ni mo rán ẹ sí kí ló bá tí mo fi rán ẹ sí wọn bashiran wa nadhira ó mọ̀ fún wọn ní ìró dùnú ẹni tó bá gbọ́ tó bá gbà ipe àlìjánà ó jẹ tiẹ̀ dáadáa ó jẹ tiẹ̀ láyé àlìjánà ó lọ jẹ tiẹ̀ lálùkìyàmọ̀ wa nadhira ó sì máa fi kùránì yìí ó máa fi ṣèkìlọ̀ fáwọn yẹn pé ẹ ṣàkíyèsí o ẹni tó bá kọ ti Allah tó kọ ti ànábì ibi tọ́rọ̀ rẹ̀ ó jásí tí ó jásí rèé o alọ́wà ni walakinna akthara nnasi la ya'lamun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mà nínú àwọn tí ó mọ̀ làwọn ìwà alọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mà bẹ́ẹ̀ wọ́n ti sọnù àáyá yìí ṣebí ní kuran lẹ ti mú èyí tẹ́ ẹ mú wáyé pé lábáwá náà fi hàn pé èdè lábáwá náà fi kọ kuran kalẹ̀ kí lédè tẹ́ ẹ wàá mú àáyá yìí lé the same kuran náà lẹ ti mú lélẹ̀ náà wà náà èyí ṣe tẹ́ ẹ mú tẹ̀dẹ̀ ń pa irọ́ fún ara yìí alọ́ ni wàá má arsalnaka illa kaffatan linnas mi ìrànwọ́ ànábì ń ṣe o ju pé kí ni mo rán ọ sí gbogbo èèyàn pátá ni mo rán ọ sí gbogbo ẹ̀dá pátá òun ló rán ànábì wa Muhammad sí kì í ṣe lárúbáwá kì í ṣe àwọn lárúbáwá nìkan lárúbáwá náà wà nínú àwọn tó rán sí ìyẹn ló fà tó fi jẹ́ pé lásìkò ànábì gan fúnra ẹ̀ dáwà ànábì ìgbà tí ń pèpè nípa Islam tí Islam dé tó bá ẹ bọ nílùú mọ́kànjọ́ náà lọ torí pé kì í ṣe pé ẹbọ ni àkọ́kọ́ ara o islam làkọ́kọ́ létà làwọn èèyàn padà dẹ́lẹ́bọ ní padà sọ yẹn torí pé mo sì ń bọ̀ wá síbẹ̀ náà lọ́tọ̀ ẹbọ kọ́ làkọ́kọ́ ẹbọ ṣẹ́rí wà ní islam gẹ́gẹ́ ní ìpìlẹ̀ láti gbà tá ló ti dórí ilẹ̀ kò sí ẹnì gẹ́gẹ́ tí ń ṣe ẹbọ pẹ̀lú Allah odidi ẹgbẹ́ kí náà ń pè one thousand years odidi ẹgbẹ̀rún ọdún kọ́lẹ̀ ń pè one thousand years ni ní orí ilẹ̀ yìí fi wà tí ò sí ẹ̀dá ẹyọ kan tí ń sin nǹkan mí àyàfi Allah nìkan lẹ́yìn ẹgbẹ̀rin ọdún lẹ́yìn one thousand years ni àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń ṣẹbọ lórí pé ẹni tí ó bọ oòrùn ẹlòmíì ń bọ òṣùpá ẹlòmíì ń bọ igi ẹlòmíì ń bọ omi ẹlòmíì ń bọ kinní kan ẹlòmíì bọ oríṣiríṣi nǹkan làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá ń bọ lẹ́yìn ẹgbẹ̀rún ọdún one thousand years ni orí ilẹ̀ yìí fi wà tó fi mọ́kànga tí gbogbo ẹ̀dá ti ń bẹ ń jọ́nà lọ́hùn kò sí ẹni tán sìn tó ju Rabbul Alamin ọba tó dá gbogbo ẹ̀dá lọ. yẹn ló fà á tí a lọ fi ran ànábì Nuh ànábì Nuh yẹn tó fi ran nípa àwọn yẹn ti yí padà ìdí tí ẹ bọ́dẹ̀ fi sọ̀kalẹ̀ máa padà sọ fún yín gbà tí n bá dé rẹ gbogbo ẹ̀ ló wà ní àwọn ọmọ yín sàbòsí fún yín ni wọn ó ka ètò wù pé ó lè yọ wọn ara ètò lè yọ wọn ń fún yín inú náà lọ kà ní sábà àyà twenty eight tí ti là wà á nábì náà gbogbo èèyàn kọ́ta ni mo rán ọ sí èyí sọ̀rọ̀ lárúbáwá bàṣírọ̀ wà nàzírọ̀ máa fáwọn tó bá ṣe nírò dùnú máa kìlọ fún àwọn tí wọ́n bá ṣe alọ́ ni la àwọn èèyàn mà ọpọlọpọ àwọn èèyàn wọn mà ti sọnù níbi ọrọ yìí àyà yẹn dání báyẹn nínú àyà míì tó wà ẹ lọ sí ẹ lọ one fifty eight one hundred and fifty eight ẹ lọ kà ń bẹ̀ kí lálọ́ sọ ń bẹ̀ alọ́ ni ayúwa nas inni rasulillahi ilaykum jẹ̀míà ó wà ń bẹ̀ àmọ́ ìtàn yìí ni ẹ̀dá kun tí nǹkan ò bá ṣèyàn níbi tójú láde yìí bówó lẹ́ẹ̀ ṣe dá <laughs> bówó lẹ́ẹ̀ ṣe fẹ́ dá mùsùlùmí padà ẹni tí ń sin ọba alhayul qayyum ọba sẹ̀mí gbére ọba tá à ní gbọ́ pé ó kú ọba tí èè sùn ọba tí ètò ògbé ọba tó dọ́mọ èdè èèyàn ọba tó dá irúgbìn ọba tó dá sánmà ọba tó dá ilẹ̀ ọba tó dá ìwọ gangan fúnra ẹ̀ ọba tó dá àwọn oúnjẹ tá à ń jẹ nínú ilẹ̀ ẹ̀gẹ́ igi lásán láàárì bọlẹ̀ igi igi ẹ̀gẹ́ lásán láàárì bọlẹ̀ àdẹ̀mọ́ lọlé nígbà tá a bá fi rúṣù díẹ̀ àbá ó ti ta ẹ̀gẹ́ báyàbáyà àgbàdo ẹyọ kan ọmọ àgbàdo ẹyọ kan péré làá sínú ilẹ̀ àgbẹ̀ ó máa lọlé ni nígbà tá a bá fi rúṣù méjì mẹ́ta fa ó ti ń ká sírísírí àgbàdo lórí àgbàdo ẹyọ kan àparí iṣu lásán làgbẹ̀ ń fi sínú ilẹ̀ nígbà tá a bá fi rúṣù díẹ̀ ìyẹn ó mọ wú iṣu jáde àwọn iṣu bàyànbàyàn iṣu àbújá iṣu kìnnì kan tó yẹ pé àparí iṣu ládẹ ìrìbọ lè ń jọ́nà lọ ta ni ọba tí ń ṣe àwọn nǹkan yìí làwọn ń sìn ọba alágbára ọba tó yẹ pé ó ń pa ọmọ ìdéyàn ó ń pa àlùjọ̀nù wọn bí anybody dá kó jí ẹnìyẹn padà ọba tí ó ń fi oyún tó mú àtọ̀ àtọ̀ bàbá àbí àtọ̀ ọkùnrin àti àtọ̀ obìnrin àtọ̀ iṣẹ́ àmọ́ ń pè ní àtọ̀ spam nǹkan yẹn ló mọ̀ dì wáyé <laughs> ta ló sọ dì Allah subhanahu wa ta'ala ni ọba yẹn la máa ń sìn ọba alágbára fúnra ẹ̀ tó transform àtọ̀ tó sọ di ọmọ èdè yẹn gidigba ta lẹ́sẹ̀ ta lọ́wọ́ ta lójú ẹ̀ mo yọ organs tí ń bẹ nínú ara wa ni nínú ara wa tó ń ṣiṣẹ́ mẹ́ẹ̀ ẹ mọye cells tí ń bẹ nínú ara wa ni tí ń ṣiṣẹ́ ń bẹ tí ẹnì kan kú ní iṣẹ́ tí ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ liver wà ń bẹ ó níṣẹ́ tiẹ̀ tí àlọ́ ti yàn án tí ó máa ṣe ń bẹ kidney wà ń bẹ àlọ́ ti yàn án níṣẹ́ tiẹ̀ tí ó máa ṣe ń bẹ heart wà ń bẹ ó níṣẹ́ tiẹ̀ bàyànbàyàn tí ń ṣe ń bẹ gbogbo àwọn àwọn kí náà pé gbogbo àwọn veins ara wa kọ́wátá gbogbo ẹ̀ níṣẹ́ tí ń ṣe ń bẹ ẹ̀jẹ̀ ń bẹnu ara wa omi ń bẹnu ara wa eegun ń bẹnu ara wa ọba yìí la máa ń sìn <laughs> ẹ̀yin ọmọ yìí ẹ wá fẹ́ gbé àwa mùsùlùmí kò ń bí nǹkan yẹn káwa máa ń sìn nǹkan tó yẹ pé kódà kò tó àwa gan àwa gangan kò tó wa bèrè sí pé a tiẹ̀ sọ pé àwọn la máa sìn bọ̀tẹ̀ ẹ̀yin fara mọ́ ká lọ́ máa sin omi ká máa sin òkúta ká máa sin igi tá a fọwọ́ ara wa dá ẹ fara mọ́ yẹn ká lọ́ máa sin àwọn àpáta àmọ́ ẹ fara mọ́ ká máa sin alhayyul qayyum ọba tó dá sánmà tó dá ilẹ̀ tó ipò náà ló dálé ayé bó ṣe fẹ̀ tó yìí bó ṣe fẹ̀ tó yìí tá à ti rí ẹnìkankan tó ròpin rẹ̀ ọba yẹn ká fi ilẹ̀ ká má sì má à ẹ lè lẹ́dàá o àyà yìí sọ́tù làárọ̀ fàyà one fifty eight àlọ́ ni kólì ìrí ànábì lọ sọ fún gbogbo ayé tí mo rọ̀ sí yá ayú àná sọ pé mo pé gbogbo ẹ̀yin èèyàn máa sọ bẹ́ẹ̀ inni rasulullahi ilaykum jami'a èmi ni àlọ́ òun rántí gbogbo ayé pátá o kì sọ̀rọ̀ lárúbáwá nìkan àyà Kùránì náà ni èyí sì tẹ́ ìfà àwọn àyà yìí lẹ̀ tẹ̀dẹ̀ ń parọ́ fáwọn lọ sínú súrọ̀ mi nínú àyà mi ẹ lọ sínú súrọ̀tù ṣúrọ̀ súrọ̀tù ṣúrọ̀ àyà ẹlẹ́ẹ̀keje ẹ lọ síbẹ̀ ẹ lọ síbẹ̀ sí súrọ̀tù ṣúrọ̀ àyà seven ẹ lọ kà fúnra yín kí làlọ́ sọ ń bì yẹn náà nu gan àmọ́ yìí ń ṣe le gan ara ọmọ tíṣẹ̀ kan lọ sí àwọn èèyàn lọ́nà ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí lèmi bá sọ̀rọ̀ o àwọn ọmọ eléyìí ti mú ìlànà táwọn fẹ́ rìn títí wọn ìlànà tí ń pèpè sí pé kò sí nǹkan tí ń jẹ́ àlọ́ọ̀ ìlànà tí ń pèpè sí pé kò sí nǹkan tí ń jẹ́ àlùkìyàmà ìlànà tí ń pèpè sí pé kò sí nǹkan tí ń jẹ́ ẹ̀sìn kákan máa jẹun ká máa mu ká máa yìnbọn dì ìlànà tí ń pèpè pé ká gbàdúrà kalẹ̀ ká má ṣàdúrà mọ́ pé àdúrà ò kì í gbà ìgbìyànjú ẹni ká kú ní gbà ìpèpè tí ń pèpè sí pé kò sí iná kò sálì jẹ́ náà ìpèpè tí ń pèpè pé ìsìgìdì ní àlọ́ irú pèpè báyẹn kí lẹ fẹ́ wá ń bẹ̀ kí bóò lè ti fẹ́ ẹ̀ǹtá ìsèyàn kí lẹ fẹ́ fi ẹ̀ǹtá ìsèyàn bẹ̀ kò tí ẹ̀ yé mi ná ẹ lọ sínú sọ́ọ̀tù ṣúrọ̀ ẹ ti rí àbí ayé ẹlẹ́ẹ̀keje kí làlọ́ sọ alọ́ ni wa kadhalika awhayna tẹ́tíṣẹ́ wa kadhalika awhayna ilayka qur'anan ẹ má gbọ́ o alọ́ ni wà lọ́wọ́ òun ránṣẹ́ sí wa ànábì òun fi kùránì ránṣẹ́ sí ọ kùránì tí mo ránṣẹ́ sí ọ yìí àròbí ìyá èdè lárúbáwá ni ṣètìlí báyẹn lìtúnzìrọ̀ ummẹ̀lkúrọ̀ wà mẹ̀nìhàwìlà ha kí ló máa fi kùránì tí mo fi dé lọ́wọ́ bá kọ́ fún ọ yìí kí ló máa fi ṣe ó máa fi ṣe kìlọ̀ fún àwọn ará maka tó ń jẹ́ àwọn ará lárúbáwá kìí sáwọn nìkan wà mẹ̀nìhàwìlà ha àti gbogbo àwọn ìlú yòókù tó tún wà ní agbègbè gbogbo àwọn ìlú yòókù tó wà nílé ayé tẹ́tìrìsẹ́ ó là mọ́lẹ̀ wípé wà nábì ó máa fi kùránì ó máa fi ṣe ìkìlọ̀ fún umulikurọ̀ ìyá gbogbo ìlú mẹ́kà náà ń pè báyẹn àlọ́ òwà dá dún bẹ́ẹ̀ ó ní wà mọ̀lẹ́ haúlà àti gbogbo ìlú yòókù náà tó tún wà ní gbogbo orí ayé wà tó ń zèrò yẹ́wò mẹ́lẹ́ jọ́mọ́rì láàárọ̀ ìdàfí ó máa fi kùránì kìlọ̀ fáwọn èèyàn wípé ọjọ́ kan ń o tó jẹ́ àkójọ ọjọ́ àkójọ ọjọ́ àlùkìyàmọ̀ nìyẹn làwọn ọmọ yìí ń takò náà ní òsì wọ́n ní òsọjọ́ àkójọ òsàlùkìyàmọ̀ tá a bá ti kú gbìm àti kú náà nù <laughs> kò sálì kìámà ẹ ọmọ yìí ẹ lé o wàlá ẹ lé ṣètò yẹn dẹ bẹ yín lọ́wọ́ ẹ ẹdẹ ń jíṣẹ́ yẹn náà lóòótọ́ àlọ́ ni wọ́n tún ń zirọ yẹ́wò mẹ́lì jọ́mọ̀ rí láàárọ̀ ìbàfẹ́ máa fi kùránì ṣèkìlọ̀ fún wọn pé tọ̀ tá a bá kú ilé ayé yìí ò kò parí síbẹ̀ o ó tún kú ọjọ́ àkójọ ṣùgbọ́n ó lọ kójọ síwájú Allah subhanahu wa ta'ala hey ẹ wà lọ́wọ́ ó ní wa fariqun fil janna wa fariqun fis sa'ir ọ̀rọ̀ tó ń sọ yìí nípa pé a fi Kùránì rọ̀ yìí ó mọ̀ fi kìlọ̀ fáwọn èèyàn fáwọn ará Mẹ́kà ó mọ̀ fi kìlọ̀ fún gbogbo ìlú yòókù náà Allah wa ní fariqun fil janna àwọn yòówà pín sí méje àwọn kan ó jọmọ àlìjánná tí wọn ó gbọ́ tí wọn gbà wa fariqun fis sa'ir àwọn kan ó jọmọ iná táwọn ò gbà tiwọn ó wà ń ẹ lọ ẹja tó lọ nínú sọ́ọ̀tù furcon ẹ lọ ṣe àyà alákọ̀ọ́kọ́ nínú sọ́ọ̀tù furcon ẹ ti rí alọ́ni tabaraka alladhi nazala al-furqan ala abdihi liyakuna lil alamina nadhira ẹ̀wọ̀n kan alọ́ni tabaraka alladhi nazala al-furqan alọ́ni títóbi Allah títóbi fún Allah ọba tó sọ Kùránì kalẹ̀ ta ló sọ̀kalẹ̀ fún ala abdihi ó sọ̀kalẹ̀ fún ẹrú rẹ̀ anabi Muhammad kí ló fà á alọ́ni lè yẹ̀kú na lè àlàmì na nàzírọ̀ kó lè bá a máa fi kùránì yẹn kó lè máa bá a fi ṣe wáàsí kó máa fi ṣe ìkìlọ̀ fún tani lè àlàmì na fún gbogbo àgbáyé gbogbo àgbáyé ni ò kìí ṣe alábáwá lóòótọ́ èdè lábáwá náà fi sọ̀kalẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n fèsì lábáwá kọ́sùkọ́lì torí pé lábáwá náà lànà bí yóò lè gbọ́yé tábà ti ń sọ́ fún lòun yóò máa understand yẹ ṣùgbọ́n gbogbo ayé là lọ́rùn sí gbogbo ayé là lọ́rùn sí ayé àpọ̀ gan nínú Quran àtàtà bá lọ́nu hadith anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ń sọ ọ̀rọ̀ ọlá ńlá tí Allah ṣe fún un anabi ní fudil to be sit ó wà ní sọ̀yí muslim níbi five hundred and twenty-three nínú sọ̀yí muslim nínú hadith anabi ní nǹkan mẹ́fà ni Allah fi gbọ́lá fún mi ju àwọn anabi yòókù lọ nǹkan àkọ́kọ́ ni pé Allah fún èmi anabi ní ọ̀rọ̀ kékeré wọ́n pè ní jawami olùkẹ́lì kí n sọ̀rọ̀ kékeré kó sì ní ìtumọ̀ tó pọ̀ ṣùgbọ́n ọjọ́ ti lọ ibi tí mo dé iná ni màá tún ti bẹ̀rẹ̀ insha Allah lọ́la àbí alákòójọ kó fún wa ní àgbọ́yé rẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk salamu alaykum wa rahmatulahi wa barakatuh gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kọ́mọ lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ tá a fi sẹ̀sìn wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wọlé ti pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda dúró dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìpìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. david hood quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́. tàgbàtọ̀dọ̀ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí láòyè road five masfala yana bikẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. telephone zero eight zero eight five two three seven 1577 whatsapp number 081 1063 9368 ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́. Allahumma salli ala Muhammad. gbogbo mùsùlùmí òdodo lọ́kùnrin lóbìnrin níbi táyé dé dúró támọ̀kọ́mọ lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwútì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sìn wo àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakítímẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ tàbí tó bá fọmọ sí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn. àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́kẹ́gbẹ́ ó dèwọ̀ ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà Monday sí Friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀sán Saturday àti Sunday ní fáwọn tó fẹ́ ṣe part time Saturday àti Sunday náà ni tàbídùú Quran Quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́ tàgbàtọ̀dọ̀ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúnláre road five masipala yànnà bíkẹ́ street Muslim Ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji telephone zero eight zero eight five two three seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.